professionalism nurtured by experience. àtúnkì yín ẹtúkà sàn níbi gbogbo tẹ́ ẹ ti ń lóore ọ̀fẹ́ àti máa gbọ́ wà àkú iṣẹ́ àtàárọ̀ àkú kó lè dáa lágbára elédùnmarè yóò kúkú máa dáa ni yóò máa dùn yóò máa ní gbọ́ngbọ́n nú ẹ káàsán ẹ káàbọ̀ sórí ìròyìn tó kọ sísọ tó gbẹnu tán níkànnì fresh one oh seven point nine fm lábẹ́òkúta àwọn ròyìn àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́nfikọ́gbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ tó wáyé àmì àwọn ìṣẹ̀lẹ̀ tó kà sí àrà tó kọ́ ń bọ̀kì tó kọ sísọ ẹ ti mọ̀ wípé òun ló máa ń lùtè sápá àbí èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀n ọ̀gbẹ́ èdè èdè tún bẹ lúgbúlùgbú nu kànga mi lọ́sàn-án ní ẹja bẹ̀rẹ̀. lábala kókó kòkò kókó orí ẹ̀ lọ́sàn-án tòní ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ kọ sísọ gbẹnutọ́kọ́ ń bọ̀ kì í ẹ̀yin èèyàn eléyìí tẹ́ máa mú àwọn pẹlẹbẹ àwọn oníjàjò àwọn ọtí inú sáṣẹ́ẹ̀tì ẹ̀ wá gbélé yìí o ọ̀rọ̀ ti ṣe bẹ́ẹ̀ kọ sísọ gbẹnutọ́ kọ́ńbọ́ọ̀kì wọ́n ní ọjà bọ́ọ̀sì báyìí o gẹ́gẹ́ bí àjọ eléyìí tó ń bójútó oúnjẹ jíjẹ àti oògùn lílò bí wọ́n ti ṣe sọ̀rọ̀ wípé àwọn tí ẹlẹ́jàwọ́ lẹ́jàwọ́ oníṣàṣẹ́ẹ̀tì wọ́n ní ní báyìí o wọ́n ti fòfin dè lórílẹ̀‐èdè nàìjíríà tí fi jẹ́ pé kò lè sí ṣíṣe rẹ̀ mọ́ sí gbòòrò ayé ẹ̀ gbọ́ lórí ìròyìn tó kọ sísọ lọ́sàn òní eléyìí náà ó kọ sísọ ó gbẹnu tọkọ ń bọ̀kì nípínlẹ̀ Ògùn ni o kí ni ká ti pe léyìí wọ́n ní arákùnrin kan rèé o ó mà dùnbú ẹ̀gbọ́n rẹ̀ lórí ọ̀rọ̀ ìfàǹfà nípa wípé oko ọ̀pẹ eléyìí tí bàbá wa fi sílẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n gbẹ́mí mì tán ta ni yóò jogun rẹ̀ ẹ gbọ́ lórí ìròyìn tó kọ sísọ lọ́sàn-án òní eléyìí náà ó màmá kọ sísọ ó gbẹnu o ló ní kọ́ ń bọ́ kí ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ kọ sísọ gbẹnu tán èkó ni wọ́n ní bàbá kan rèé òun ni wọ́n ti sọ pé kí wọ́n sì lọ́ọ́ fi pamọ́ ò sákólú àwọn agbófinró látàrí pé ó ṣe yùnkẹ́yùnkẹ́ ìbálòpọ̀ pẹ̀lú ọmọ bíbí inú rẹ̀ eléyìí ti ṣe ọmọ ọdún mẹ́ta ẹgbọ̀ lọ́sùn òní lórí ìròyìn tó kọ sísọ eléyìí náà ó màmá kọ sísọ ó gbẹnu ló ní kọ́ńbọ́ọ̀kì ìpínlẹ̀ Ògùn láwà níbi tí a ti rí kà wípé àwọn òṣìṣẹ́ àjọ elétò ààbò àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ọwọ́ tiwọn náà tún dẹ o wọ́n mà rọ́wọ́ tó bàbá kan ẹni tó dín díẹ̀ ní ogójì ọdún látàrí pé ó ṣe yùnkẹ́yùnkẹ́ pẹ̀lú ọmọ ẹ̀gbọ́n rẹ̀ lóbìnrin eléyìí tó ti papòdà ọmọ ọ̀hún jọmọ ọdún mẹ́rìndínlógún sixteen year old ẹ̀gbọ́ lọ́sàn òní lórí ìròyìn tó kọ sísọ eléyìí náà ọ̀rọ̀ màmá ṣe bẹ́ẹ̀ ó kọ sísọ o ó gbẹnu tán ìpínlẹ̀ Ògùn náà la wà wọ́n ní ìjà fẹ̀jẹ̀wẹ̀ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ó tún ti ṣẹ́yọ lábàdí o nípínlẹ̀ Ògùn kíkálukú ó kíyè sára wọ́n ní ní báyìí àwọ èèyàn eléyìí tí wọ́n ń lọ bíi mẹ́rin òun ni wọ́n ti gbẹ́mìí nínú ìjà fẹ̀jẹ̀wẹ̀ ẹ gbọ́ lọ́sàn òní lórí ìròyìn tó kọ sísọ nípínlẹ̀ Ògùn ẹ jẹ́ ká lọ tààràtà ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ kọ sísọ gbẹnutọ́kọ ń bọ̀kì lórí ayélujára náà màmá ni níbi tí wọ́n ti sọ pé gbajúgbajà eléré orí ìtàgé kan tí wọ́n sọ pé ṣáájú àkókò yìí òun ló lọ síbi odò alágbálúgbó odò kan láti lọ rawọ́ ẹ̀bẹ̀ kí aláṣẹ ilẹ̀ wa kó lè bọ́ sórí ipò wọ́n ní ní báyìí o ó ti kọ́rọ̀ rẹ̀ jó ní ẹ̀yìn ọmọ nàìjíríà mo tọrọ àforíjì àdúrà eléyìí tí mo lọ gbà létí òkun nítorí ọ̀rọ̀ tara mi ni kì í ṣe nítorí ìlú ẹ̀gbọ́n lọ́sọ̀ òní lórí ìròyìn tó kọ sí sọ ẹ̀yẹ́ kan má bọ̀ lójú òpó Facebook yẹn fresh one oh seven point nine fm lábẹ́òkúta òní kẹ́ ẹ lọ sáàṣì fún lójú òpó facebook ẹ láìkí ẹ̀ kẹ́ ẹ fọ́lù ẹ̀ kẹ́ ẹ já síbí ẹ máa fi àwọn kọ́mẹ́ǹtì yẹn ṣọwọ́ síbẹ̀ ẹ má wàá gbàgbé láti máa bá wa pín ẹ jẹ́ ó délé kódóko káwé èèyàn kí wọ́n lè kẹ́kọ̀ọ́ ń kí wọ́n bá a tún lè mọ̀ ibi ayé ń dorí kọ ó kọ sísọ. àkànṣe ọ̀sán kan òru kan ní Jésù City ọlọ́run sàmúlùwà lọ ní kó wá gba ìkólọ rẹ padà. àkókò yẹn la yé sí fúnni rẹ. ẹlẹ́ẹ̀kejì tó máa lágbára pẹ̀lú àyè tó yàtọ̀. ọlọ́run ló sọ fún wòlíì sàmúlùwà lọ bàbá adámi mọ́gò. pé ìgbà mẹ́ta ni ká pàdé o. wọ́n sẹ́kọ̀ orúkọ nínú ìrìn àjò. àwẹ̀ àtàdúrà forty one days sọlọ́dọọdún yẹn. ọjọ́ sátọ̀dẹ̀ àti sẹ́ndẹ̀ lẹ́mú gángan ni lásán pásítọ̀ ìjọ olórí àwọn ìránṣẹ́ àwọn olórin ẹ̀rí tọ́pẹ́ olùtọ́kùn bọ́sí adéyìwá arambada tún wọlé sàmúlò alọ́bàbà adámímúgo wọn a máa pàṣẹ bẹ́ẹ̀ lànfààní wọn náà wọn kánsẹ́lì máa wà látìrí wòlíì ọgbẹ́ ìyẹn ní àti ta ni níwájú ta ni òkè téńtélẹ́gbẹ́ àwọn àgbẹ̀fẹ́ tẹ̀ ní wà bí ọ̀rọ̀ bá di ká ṣiṣẹ́ àgbẹ̀ ká sì tún ta ilẹ̀ oko tí á jẹ́ kí àgbẹ̀ ó jèrè rẹpẹtẹ ẹ̀dínwó tí ò láfiwé ni fifteen farmers association ń ta ilẹ̀ tó dùn dáko sí fún ẹni tó bá fẹ́ ra ìlàjì éka plọ̀tì mẹ́ta láti fi dáko ó lè kọ́kọ́ san ó kéré tán twenty five thousand naira éka méjì àtààbọ̀ fifteen plots ninety five thousand naira péré ló máa kọ́kọ́ san ẹ sì lè fi oṣù mẹ́ta mẹ́fà mẹ́sàn-án tàbí odidi ọdún kan sanwó tó kù ní san díẹ̀díẹ̀ ẹ̀ wá gbọ́ o tó bá ti lè pé ìlàjì owó ilé oko tó fẹ́ rà wá gbalẹ̀ rẹ láti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹwu bí fepten farmers association lórí zero eight one zero nine seventy five seventy five sixty five. ọjọ́ kẹwàá oṣù kejì ọdún yìí làǹfààní yìí máa dópin. òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa oh yes òní electronics iléeṣẹ́ tọ́lọ́run fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé ọ̀ríjìnà náà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ka tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ̀n abẹ́òkúta ní greenhouse behind at new Ṣàpọ́n shopping complex opposite general post office kò sẹ́nikẹ́ni bọ́ọ̀dì tẹ́ ẹ bèrè ní electronics lọ́wọ́ ẹ̀ ní Ṣàpọ́n tí ò mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n telephone zero eight zero three three five zero six eight five zero àbíkẹ́ zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́. àjọbí àjọbí àjọbí àjọbí àjọbí ó ń lọ iwájú ló ń lọ ah, àjẹbí ti gbára bí because àwọn oògùn wa ti wà ní ẹ̀kúnrẹ́rẹ́ àwọn oògùn wa ti wà ní powder. Àjẹbí Trado Medical Company Limited ọgbọ́n gorí ọgbọ́n ìmọ̀ ìjìnlẹ̀ ń peléke sí i. Àwọn oògùn òbílẹ̀ ilé iṣẹ́ àjẹbí tẹ̀ ti mọ̀ bí ẹni mowó tí ò látàtì ti wà ní oníyẹ̀fun powder ọ̀kan rẹ̀ ni ó le koko. Ah! apata pìtì apìtì pata. ó le koko. bákan náà ni báṣkì ọ̀jẹ̀dí oògùn tí ṣẹ́gun jẹ̀díjẹ̀dí bíi mọ̀nàmúà náà ti wà ní pọ́dà tó fi dórí mustapho oògùn ibà àjẹbí herbal powder gẹ́gẹ́ ń kọ́ òun náà ti wà lóníyẹ̀ fún. bẹ́ẹ̀ ló ti wà ní gbogbo ilé ìtajà oògùn ẹ máa pè zero eight zero twenty six twenty six sixty eight twenty six fẹ̀yìn alára tuta àjẹbí tradu medical company limited ìgbéjáde ọgbọ́n àwọn baba wa pẹ̀lú mọ̀ ìjìnlẹ̀ ayé òdu òní. àwọn oògùn wa ti wà nílẹ̀. ẹ káàbọ̀ padà à ń tẹ̀síwájú lórí ìròyìn tó kọ sísọ níkànnì fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ nípínlẹ̀ Ògùn níbi tí ọ̀rọ̀ ti ṣe bẹ́ẹ̀ kọ sísọ gbẹnutọ́kọ́ ń bọ́kì mọ́ bàbá kan ò ẹni ogójì ọdún ó dín díẹ̀ tọ̀rọ̀ ti ṣe bẹ́ẹ̀ kọ sísọ mọ́ lọ́wọ́ àríkà wípé àjọ elétò ààbò àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ ogun eléyìí ti ọ̀gá àgbà Olúkáyọ̀dé Àìná tó ń léwájú fún jẹ́ kó dìímọ̀ pé ọwọ́ ti tó bàbá kan ò eléyìí tójú orúkọ rẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ adésanwó wáídì bàbá ọlọ́mọ látàrí pé ó ṣe yùnkẹ́yùnkẹ́ pẹ̀lú ọmọ ẹ̀gbọ́n rẹ̀ lóbìnrin tíyẹn ti já láìsí báyìí tó ọdún ọmọ náà tó jẹ́ ọdún mẹ́rìndínlógún sixteen ìyẹn ọmọ ọ̀hún tí wọn kò dárúkọ rẹ̀ lágbègbè ìjẹ̀bú igbó nígbà tí wáídì tó ń jẹ́wọ́ fáwọn akọ̀ròyìn ó sọ̀rọ̀ o wípé lótìtọ́ òun lòún wu tó kù díẹ̀ káàtó pẹ̀lú ọmọbìnrin ọ̀hún eléyìí tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n òun ó wá ṣàlàyé wípé bàbá ọlọ́mọ márùn-ún òun lòún jẹ́ o ìyàwó àkọ́kọ́ tóun kọ́kọ́ fẹ́ ìyẹn ní ọmọ ìyẹn lọ́mọ mẹ́ta ìyẹn sì ìyẹn lọ́mọ méjì ìyẹn sì ti lọ àwọn mẹ́ta tó wá kù pẹ̀lú ìyàwó ìkejì ìyẹn ló wà lákàtà òun níbẹ̀ ló ti wá ń ṣàlàyé wípé iṣẹ́ ìṣù òun ló ṣokùnfà ìwà tí òun yìí o nígbà tí ọmọbìnrin náà eléyìí tí wọ́n wu ìwà tó kù díẹ̀ káàtó ọ̀rẹ́ bàbá òun òun ló kọ́kọ́ ní àjọṣepọ̀ ṣe yùnkẹ́yùnkẹ́ pẹ̀lú òun nígbà náà òun sì wá sá kúrò lọ́dọ̀ bàbá òun láti wá sí ọ̀dọ̀ bàbá bàbá òun tí ń bẹ ní ìjẹ̀bú igbó ó wá ní níbẹ̀ òun ló jẹ́ pé arákùnrin kan náà wọ́n ti wá fẹ́ máa wo àwọn ìwà tó kù díẹ̀ káàtó pẹ̀lú òun o ìgbà náà lòun wá ké gbàjarè ó wá ní ní kété tí alàgbà wàyídì eléyìí ni ó ṣe ní láàánú o wípé ọ̀dọ́ wọn tóun tún wá sá lọ báyìí wípé kóun ó lọ farasin kóun ó lè rí ààbò yìí ó ṣe ní láàánú pé ibẹ̀ òun ló wá jẹ́ pé àwọn gangan ni wọ́n tún ń ìwà tó kù díẹ̀ káàtó pẹ̀lú òun ó ní ní gbogbo ìgbà tí wọ́n bá ti fẹ́ hu ìwà yìí òru ọ̀gànjọ́ ni o bí wọ́n bá ti dìde lẹ́gbẹ̀ẹ́ ìyàwó wọn wọ́n á ṣe bí ẹni fẹ́ lọ́tọ̀ ṣàdédé lòun á bá wọn lọ́dọ̀ òun nígbà tí ọ̀rọ̀ òun wá ń tẹ̀síwájú ọ̀gá àgbà olùkàyọ̀dé àìná jẹ́ kó di mọ̀ pé ọ̀hún òun ló jẹ́ pé wọ́n ti gbé e lọ báyìí o sórí iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti bẹ ní eléwéran fúnṣẹ́ ìwádìí tó gúnmọ́ ibẹ̀ ló ti wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn èèyàn tó ní àwọn ọmọbìnrin lọ́wọ́ pé ẹ dákun dábọ̀ o kẹ́ ẹ tó máa fi àwọn ọmọbìnrin tí àwọn èèyàn ẹ kíyè sára lé e lórí ti le ohun ti le lásìkò yìí o kò sẹ́nikẹ́ni eléyìí tó dẹ̀ ṣe é fọkàn tán mọ́ kọ́ba òkè kó máa ṣọ wà ń tán ló ní kọ́ńbọ́ọ̀kì ẹ jẹ́ ká lọ tààràtà ìpínlẹ̀ Ògùn náà la ṣì wà o níbi tí a ti rí kà wípé ọ̀rọ̀ màmá ṣe bẹ́ẹ̀ kọ sísọ gbẹnutọ́ kọ́ńbọ́ọ̀kì lágbègbè kan eléyìí tí wọ́n pè ní agbègbè ayéde látàrí pé ọ̀rọ̀ nípa ogún ogún òṣogún òun ló máa ṣokùnfà èdè àìyedè láàrin ẹbí kan ò eléyìí tí wọ́n pè ní ẹbí oríyọmí tó sì ṣokùnfà bí ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí náà bó máa ṣe rí kú e lọ́sàn-án gan ò wọ́n ní arákùnrin kan rèé torúkọ rẹ̀ ń jẹ́ lukú oríyọmí wọ́n ní òun ní ọmọ karùn-ún eléyìí tí bàbá wọn bí nínú méje ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé lótìtọ́ òun lòun dú ẹ̀gbọ́n òun lòun dún bú rẹ̀ o lórí èdè àìyedè eléyìí tí àwọn ní nípa ti oko ọ̀pẹ eléyìí tí bàbá wọn tí ó fi sílẹ̀ bàbá wọn ti wá di olóògbé báyìí gẹ́gẹ́ bí aṣeríkà lórí ìròyìn tó kọ sísọ wọn ní ọ̀rọ̀ ogún ọ̀rọ̀ oko ọ̀pẹ eléyìí tí bàbá wọn fi sílẹ̀ nígbà ayé rẹ̀ fáwọn ọmọ òun ló máa ṣokùnfà èdè àìyedè láàárín àwọn méjèèjì kó tó wá di pé fàákájà yìí iná rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí ní rí kó tó padà di pé ó fẹ̀jú kẹ̀kẹ́ gẹ́gẹ́ bí lukú oríyọmí ṣe sọ ó jẹ́ kó di mímọ̀ pé fún bí ọdún kan sẹ́yìn òun lòun àti ẹ̀gbọ́n òun làwọn ti ní èdè àìyedè ó ní ẹ̀gbọ́n òun tó ń gbẹ̀mí rẹ̀ yìí nínú àwọn méje òun lòun jẹ́ ìkarùn-ún ṣùgbọ́n ẹ̀gbọ́n òun yìí òun ló jẹ́ ìkejì tó sì wáá jẹ́ pé àdá òun lòun fi dúńbú rẹ̀ ẹ wá rí pélé yìí náà ó tún kọ sísọ ó gbẹnu tọkọ ń bọ kí wọn wá ní bá a ti ń sọ̀rọ̀ yìí inú ìbànújẹ́ ọkàn òun ní ìdílé náà àti mọ̀lẹ́bí ọ̀hún òun ni wọ́n wà ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀hún o ó ti bọ́ sójú táyé báyìí nígbà tíṣẹ́ ìwádìí tó ń lọ lọ́wọ́ lórí rẹ̀ ní kété tíṣẹ́ ìwádìí bá ti fúlẹ̀ wọ́n gbé lọ sílé ẹjọ́ ó kọ sísọ o ó gbẹnu tán ló ní kọ́ńbọ́ọ̀kì ẹ jẹ́ ká mú eléyìí ká máa fi tẹ̀síwájú níbi tí a ti rí kà wípé ẹ̀yí èèyàn eléyìí tẹ́ ẹ kúndùn pẹlẹbẹ ẹ̀yin oníjàájò ẹ wá gbélé yìí o ọ̀rọ̀ ti ṣe bẹ́ẹ̀ kọ sísọ gbẹnutọ́ kọ́ńbọ̀kì báyìí níbẹ̀ òun la ti rí kà wípé àjọ eléyìí tó ń bójútó oúnjẹ jíjẹ àti oògùn lílò ti jẹ́ kó di mímọ̀ pé ní báyìí o gbogbo àwọn ọtí eléyìí tí wọ́n ń ṣe lóní lẹ́jà wọ́n lẹ́jà wọ́n nínú láìlọ́ọ̀nù nínú ọ̀rá wọn ní ní báyìí èyí tí kò bá ti tó igba mílígíráàmù wọ́n ní ní báyìí kò sórí ọ̀fẹ́ fáwọn iléeṣẹ́ tó ń ṣe láti máa ṣe síta mọ́ àjọ òun jẹ́ kó di mímọ̀ wípé ṣáájú àkókò yìí orí ọ̀fẹ́ ọdún márùn-ún ṣáńgìlìtì òun wọ́n fún àwọn iléeṣẹ́ eléyìí tó ń ṣe wípé bọ́dún márùn-ún bá ti pé ẹ gbọ́dọ̀ ṣèmí ìmọ̀ o eléyìí tó bá sì kú ńlẹ̀ ẹ rí i dájú pé ẹ kó wọn kúrò ńlẹ̀ ìyẹn gbogbo àwọn oníṣáṣẹ́ẹ̀tì àtàwọn oníkekékèké wọn wá jẹ́ kó di mímọ̀ wípé gbèdéke eléyìí tí àjọ NAFDAC fún wọn òun ló ti kásẹ̀ ńlẹ̀ lọ́jọ́ kọkànléní ọgbọ̀n oṣù kínní ọdún ọ̀nì gbèdéke ọ̀hún kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dún 2018 tó sì wá jẹ́ pé lẹ́yìn òrẹ́yìn wọ́n padà jẹ́ kí ohun gbogbo kó kàdí ńlẹ̀ lọ́jọ́ kọkànléníọgbọ̀n oṣù kínní ọdún 2024 níbẹ̀ ó ní ọ̀gá àgbà fún àjọ NAFDAC ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Adéyẹyẹ nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ jẹ́ kó di mímọ̀ wípé òfin dèé pinpin eléyìí tó wáyé lórí àwọn tí onímọ̀nbẹ́mọ̀nbẹ́ ọ̀hún òun ló jẹ́ pé ó ti fẹsẹ̀ dilẹ̀ mú báyìí o ọ ní ṣáájú àkókò yìí gbèdéke tí àwọn fún fún wọn wípé gbogbo rẹ̀ gbọ́dọ̀ kásẹ̀ ńlẹ̀ òun ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kínní ọdún 2024 tí fi jẹ́ pé gbèdéke náà ó ti pé báyìí wọ́n wá ní gbogbo àwọn ìwé àṣẹ eléyìí tí wọ́n máa ń gbà láti fi ṣe àwọn tí ọ̀hún ló ní ní báyìí kò síwé àṣẹ mọ́ gbogbo eléyìí tó kù náà ńlẹ̀ wọn ni kí wọn kò kúrò ńlẹ̀ tí fi jẹ́ pé ńgbà tí wọ́n wá ń sọ̀rọ̀ pé ìdí pàtàkì táwọn fi ṣe léyìí òun pé àwọn onímọ́ńbémọ́ńbé fifty naira seventy naira two fifty wọ́n ní àwọn rí i pé bówó ọ̀hún bó ṣe ń kéré jọjọ tó sì wà ní mọ́ńbémọ́ńbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké tọ́jú orí wọn ò tí ì péye àwọn owó tí wọ́n fún wọn tó yẹ kí wọ́n fi jẹun gidi sínú ọ̀dọ̀ àwọn ìyá yìí lábẹ́lé ọ̀dọ̀ àwọn oníṣòǹṣe ọ̀dọ̀ àwọn alápẹ̀tẹ̀ṣìn ibẹ̀ ni wọ́n ń gbà láti máa lọ ra àwọn onímọ̀nbímọ̀nbí ọ̀hún awájú kínní ọ̀hún sápò débi pé ẹnikẹ́ni kò ní rí eléyìí sì ti dàbàrú ìlera tó péye tí ọba òkè tó fi jíǹkì àwọn ògo wẹrẹ àtàwọn ọmọ kéékèèké bá àbá sì wá gbé ìgbésẹ̀ kákàrà má sì kí mọ kí lọ́jọ́ iwájú fẹ́ máa sọ àwọn ògo ọjọ́ iwájú rèé tẹ́ wá ń ta onímọ̀nbímọ̀nbí tẹ́ ń ta àwọn oníjàjò fún eléyìí kò yẹ kó rí bẹ́ẹ̀ o ìdí nìyí tó fi jẹ́ pé ní báyìí àjọ nafdac Sàràkí ti pàṣẹ wípé kán kó kúrò ńlẹ̀ ẹ̀ wá rí wípé léyìí ó kọ sísọ o ó gbẹ̀nù tán ló ní kọ́ńbọ́ọ̀kì láti bẹ̀ ẹ̀já dojú ọjà òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa yes òní electronics iléeṣẹ́ tọ́lọ́hún fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ka tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ́n abẹ́òkúta ní greenhouse behind new Shagun shopping complex opposite general post office kò sẹ́nikẹ́ni bọ́ọ̀dì tẹ́ ẹ bèrè ní electronics lọ́wọ́ ẹ̀ ní Shagun tí o mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n telephone zero eight zero three three five zero six eight five zero àbíkẹ́ zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́. ó ti lulẹ̀ ìfàfàmìà falafala ní abẹ́òkúta iléeṣẹ́ links roofing tún gbé e dé o owó jẹ̀ráàdì ti wálẹ̀ ẹ má dààmú rèkórè bàdàn iye tẹ́ ẹ máa rà lọ́dọ̀ wa ẹ lè rí níbikíbi àní shingle àti milano classic àti bond a lè bá yín fi ọkọ̀ wa kó débi tẹ́ ẹ bá ti fẹ́ lò ó ẹ kúkú mọ̀ ṣe gerard roof kì í jóná kì í tí kì í ṣá ogún ọdún lónìí digbí ló ṣì wà níṣẹ́ ló ń sinmi pẹ́mú sórí ilé ẹ máa bọ̀ ní iléeṣẹ́ links roofing ní Abẹ́òkúta tó wà ní Abiola Way NNPC ládojúkọ géètì àbáwọlé OOPL ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one four four nine one six two zero four zero eight one four four nine one six two zero four Links Roofing lóníkẹ́ wá jẹ àǹfààní ẹ̀dínwó yìí o. ìrìn lọ. agbára ló lọ mú wa. first january tún dé o. ilẹ̀ oko la wá ń sá o. ó jẹ́ ti kátàlẹ̀ oko ládùúgbò yìí ìwé ìrẹ̀gbẹ́ first january agro investment limited. mo ti lágbárí ìsàchá èmi àjànàkù tí mọ́bílẹ̀ gbé dẹ̀rùn. bó fẹ́lẹ́ oko lọ́báfẹ́mi owó dé. ilé alára wà bẹ́ẹ̀. greenland rẹ yẹn. bó fẹ́ olérànlájì éka three fifty éka kan six hundred éka méjì àbọ̀ one point four. bó fẹ́lẹ̀ làlábàtà green garden. ilé alára wà bẹ́ẹ̀. ẹni mọ̀ bẹ́ẹ̀ kò tó nǹkan. tẹ̀lẹ̀ nímọ̀nà olérànlájì ní three hundred thousand five hundred thousand sante eka kan. ó fẹ́lẹ̀ lọ́pẹ́jì. ilé alára wà bẹ́ẹ̀. ẹ̀bílẹ̀ adébórí gangan lọ́pẹ́jì. àìmí rè mọ́ bẹ́ẹ̀. iléeṣẹ́ fọ́ january rè mọ́ náà. two hundred and fifty rẹ́lajì. four hundred rántòdì di eka eka méje àbọ̀rẹ́ nine fifty. a ò ní sanwó nù lọ́dún yẹ ẹ̀jẹ̀ káràlẹ̀ oko òjò ń bọ̀. wàhálà fọ́ọ̀mù kò má sanwó rẹ díẹ̀ díẹ̀ bó bá ti pé lajì wá gbalẹ̀ rẹ o. ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù february 977. ẹ káàbọ̀ padà ó sì ń borí afẹ́fẹ́ ṣọ̀rẹ́ ó sì ń gbìnàyà lórí ẹ̀rọ ìgbóhùnsáfẹ́fẹ́ fresh one oh seven point nine fm lábẹ́òkúta ìròyìn tó kọ sísọ tó gbẹnu tọkọ ń bọ́ọ̀kì ìpínlẹ̀ ogun láwà níbi tí a ti rí kà wípé iná fàákájà ìjà fẹjẹwẹ̀ àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn òun ló mà tún ṣẹ́yọ lábàdì nílùú Abẹ́òkúta olúlu ìpínlẹ̀ Ògùn níbi tí àwọn mẹ́rin tí wọ́n ti pàdánù ẹ̀mí wọn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fi ara gbọgbẹ́ ọta ìbọn wọ́n ní iná fàákájà lọ́gbọ́lọ́gbọ́ ọ̀hún òun ló kọ́kọ́ ṣẹ́yọ lópin ọ̀sẹ̀ tó kọjá látàrí bí àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn lónìrànràn bí wọ́n ṣe ń gùn lé ìjà èmi mojú ọ ìwọ lójú mi káàkiri ìlú Abẹ́òkúta wọ́n wá ní ọjọ́bọ̀ tó kọjá òun ní fàákájà ọ̀hún ló padà fẹjú kẹ̀kẹ́ gbà nígbà tí ẹnìkan tí wọ́n porúkọ rẹ̀ ní Dáre tí retí wà wípé ó jẹ́ olórí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ti ẹyẹ nígbà tí wọ́n yìnbọn fún níwájú ilé rẹ̀ tí ń bẹ lágbègbè ìj ìjẹjà tó sì jẹ́ pé ó ṣubú wọn ní bákan náà ó dìgbò lulẹ̀ ẹlòmíì tí wọ́n tún pè ní ọlọ́ba wọn nìyẹn ìrètí wà wípé òun jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn eléyìí tí wọ́n pè ní Bukania wọ́n wá ní ẹnìkan náà tó tún jẹ́ afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n pè ní Táyọ̀ Àlórà wọ́n níyẹn náà wọ́n tún yìnbọn pa ò lágbègbè Ìṣàbọ̀ lówùúrọ̀ kùtù àì ọjọ́ àìkú ìjẹta àwọn tí ọ̀rọ̀ ń ṣojú rẹ̀ tí wọ́n wá ń bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ jẹ́ kó di mọ̀ ṣáájú àkókò yìí o ni wọ́n ti ń tọpinpin Táyọ̀ òun ni wọ́n ti ń dọdẹ rẹ̀ kó tó ṣẹ̀wádìí pé wọ́n padà gan rẹ̀ ní ọ̀gángan ibi tí wọ́n ti bá tí wọ́n sì yìnbọn fún un kọjá kàsíàrà wọ́n wá ní ọ̀rọ̀ yìí ló wá ń kó gbogbo àwọn aráàlú òun ló ń kó wọn lọ́kàn sókè o tí wọ́n sì ń ké sí àwọn agbófinró wípé ẹ dákun dábọ̀ ẹ rà wá kalẹ̀ o ẹ dákun dábọ̀ ẹ má jẹ́ kí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹ má jẹ́ kí wọ́n tún gbàjọba nípínlẹ̀ Ògùn àtìlú Abẹ́òkúta alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Odùtọ́lá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nígbà tó ń sọ pé àwọn ọmọ afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn míì méjì àwọn náà wọ́n pàdánù ẹ̀mí wọn o lásìkò ìṣẹ̀lẹ̀ yìí ẹ̀ wá wípé léyìí ó kọ sísọ o ó gbẹnutọ́ kọ́ ń bọ́kì ẹ jẹ́ ká lọ tààràtà sékòó ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ kọ sísọ gbẹnu tán ló ní kọ́ńbọ́ọ̀kì o níbi tí wọ́n ti sọ wípé àá máa pọ̀ náà kódà sọ́dílé wọn ni gbajúgbajà eléré orí ìtàgé tí wọ́n porúkọ rẹ̀ ní ọláyà igwe táwọn èèyàn mọ̀ sí ẹ̀bùn olóyèdè òun ló mà ti tọrọ àforíjì ní gbangba wálíà lọ́wọ́ àwọn ọmọ nàìjíríà látàrí bó ṣe lọ sí etí òkun níwòwò ọmọlúàbí lóní gọmbòrò láti lọ máa gbàdúrà láti máa ṣèpolongo eléyìí tó nílẹ̀ dòdò fún ìṣàkóso tó wà lóde báyìí ṣùgbọ́n gẹ́gẹ́ bá ṣe wáríkà wọ́n ní nínú fọ́nrán àkáwò eléyìí tí wọ́n fi síta lọ́jọ́ ajé níbẹ̀ òun ló ti ń ṣàlàyé wípé n déédé lọ síbẹ̀ láti lọ ṣé o ìtọ́ni àtòkè wà òun ni mo gbà nípa pé mò ń lọ mo lọ gbàdúrà mo lọ ń jírẹ̀bẹ̀ ní goloto níwòwò ọmọlúwàbí níbẹ̀ òun ló ti wá sọ̀rọ̀ pé ẹ ti mọ̀ pé obìnrin eléyìí tó sin ní gòkè ẹ sinmi rìn bá a bá firú ẹ̀ ṣáyà kò kúkú lè wọ̀ ó ní à Tinubu tẹ́ rí yẹn ó ṣe ìrànlọ́wọ́ tó pọ̀ fún mi o nípa àti mo ní ìpèníjà ètò ìlera kò sì sí ohun tá a ṣe ju pé ká gbárùkù tí níbẹ̀ òun náà ti wá sọ̀rọ̀ pé gbogbo èyí tó sì ń ṣẹlẹ̀ yìí náà ẹ fọkàn balẹ̀ ẹ má jẹ́ kákàárẹ̀ ọkàn lórí orílẹ̀-èdè nàìjíríà ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà lásìkò yìí ìṣe ló dàbí ìgbà tí télọ̀ tí yóò bá fẹ́ ránṣọ ẹ mọ̀ pé yóò kọ́kọ́ písíìsì rẹ̀ sọ́tún sósìn lẹ́yìn òrẹ́yìn à ń ṣẹ̀wá tó pọ̀ gbogbo ẹ̀ àṣegẹrẹmẹjẹ ó máa padà dùn ó máa ní gbọ́gbọ́nú ìròyìn ẹ̀ sísọ ó gbẹ̀nù láti ibẹ̀ zero eight one eight one one one ten seventy nine zero eight one five four three two ten seventy nine ẹ lọ tààràtà síhun tẹ́ ẹ fẹ́ dá sí láì sọ̀rọ̀ àlùfàǹṣá ẹ káàsán ó kọ sísọ. ọ̀la tí wọ́n máa gbọ́dọ̀ yàn ayọ̀. àmì. orúkọ tèmi lukú park nnpc jai nílẹ̀ mẹ́ta lórí ti bọ́dà wa ọláyà igbodò oníkàwọn ọmọ nàìjíríà fi hàn tán tó kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí kan dájà wọn yẹn. Mm. ẹ wọ́n gbọ́dọ̀ lóòótọ́ ni mm. ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ò lọ bẹ́ẹ̀ aláàbí ọmọ nàìjíríà bá ń kọ́tùlù ti fún wa ni o. ó máa dà á dà lágbára olúwa ẹja wẹ lómi ń bẹ lójú òpó facebook hispanic treasure wasiu mansour akeem ọdún bákú owó tútù ojú kò tì mí robert alex gbogbo àwọn yẹn wọ́n ń kí wa ní ẹ lóò. ẹ káàsán. ẹ káàsán gbọ́dọ̀. yes sir olóògbọ́nù tí máa tó abẹ́kúta nígbà tí fẹ́ sọ̀rọ̀ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní síbà hmm. ìdí ọjọ́ ọdún. Hmm. ẹ nígbà wọn bá para wọn tó bá ní àbí kí ló kí ló dé kí ló ń gbà kí ló ń gbà nínú ẹgbẹ́ òkùnkùn tó ń ṣe tó lè lóhùn à hmm. ra ìjọba kan jọ sí ọdún ọba àgbà rẹ tó ń bẹ fọlọ ọjà àwọn ìjọba náà tẹ ní ọdún tó máa ń fi wọn lẹ àwọn náà ló jẹ kí kiri máa pè é ọba ẹ sọ̀rọ̀ wọn lọ sọ̀rọ̀ wọn gbére pátápátá ni kọlá wà ní ìyẹn tó dáa jù hmm. ẹ ṣe ń pè oníṣẹ́ yóò ní bẹ̀rẹ̀ díẹ̀ níta ní agbára. àmì ẹ ṣeun adúpẹ́ kì í kú ṣe pé wọ́n ń fi wọ́n lẹ̀ náà mọ̀ pé ìlànà ẹ̀ka ètò ìdájọ́ ètò ìdájọ́ nílànà àfikún tó bó ṣe yẹ kán tó ọ̀túnba ìyanu máa ṣẹlẹ̀ ògúnbùnmi alhaji dada ismail wọn kí wa hello ẹ káàsán. ẹ káàsán. orúkọ yín àti bíi tí ń pè wá sà ó kọ sísọ. orúkọ mi ò sí ní akérèdé láti yamantoko. ó yá. ẹjọ ìbéèrè rẹ dá sí ìjọba ẹgbẹgbẹgbẹ gbòǹgbò ẹjọ kí tó bá bá wà nǹkan ṣe sí ó ti ń pọ̀ jù. Hmm kálafẹ́ mọ́tò tó fẹ́ tó fẹ́ ṣe tó tó tó fẹ́ ṣe olórí fún wa nígbà tó máa bí àná wọn lọ́sìn para wọn náà bí àná wọn náà lù wá. ìjọ kíjọba bá wà kàn ṣe sí o nàìjíríà yóò ní bàjẹ́ o. àmín ẹ ṣeun adúpẹ́ ayọ̀n adéọlá wọn kí wa lójú òpó facebook wọ́n ní gbogbo ròyìn tẹ́ kó wá ló kọ sí sọ sakara olúbáyọ̀ ta ní gbọ́lá wọ́n ní agbójúlógún fúnra ẹ̀ fòṣìta ẹni tó gbẹ̀mí ẹ̀gbọ́n rẹ̀ nítorí oko ọ̀pẹ òun náà la fẹ́ fi ká sẹ́nìkan à ń bẹ̀ hello ẹ káàsán. Hello, ẹ ká sọ wáyé fún àṣà alákàtúnṣe olómore yìí nípa tí bàbá wáyé gbòòrò yẹn ni mo fẹ́ sọ ní pé gbogbo ẹ̀dá tó bá máa ṣàdéhùn ká máa rántí àdéhùn tá a máa ṣe nígbà tí ní wá bá dùn àti tí ní wá bá bàjẹ́ nítorí mm. kú kó má bàa di pé akábàámọ̀ nígbẹ̀yìn lágbára ọlọ́run àní kábàámọ̀ nàìjíríà dẹ̀dá o. àmín àmín ẹ ṣeun àdúpẹ́ kú làákàyè òun náà la fẹ́ fi káàdì ẹ̀ lọ́sàn òní ẹ pàdé àwọn ọkọ̀ míì bó bá di lọ́la lórí ìròyìn tó kọ sísọ tó gbẹnu tán èmi ní olúfẹ́mi oyinẹ̀kan oníkànga àgbọ̀ngbẹ̀ èdè ó dàbọ̀. ìjẹ́ ògúngún nísàn onísàn àbòjì ó yá wá filé mi ṣe bùgbé o. ajé ògúngún nísàn onísàn àbòjì. Rotterdam Abẹ́òkúta ọ̀rọ̀ba Kẹ́hìndé Adéyẹká Adétutù Adélànwá pẹ̀lú àtìlẹyìn kábíyèsí His Royal Majesty ọba Professor Saka Adélọlá Mọ̀tẹ́milọ́lá Olúyalọ̀ Tilẹ̀ta Keje Olúwo Òwú Kingdom Abẹ́òkúta ni wọ́n pe gbogbo ọmọ ajé oníṣòwò ajé ọlọ́rọ̀ ajé àwọn tó ń pe ajé àti gbogbo èèyàn síbi ayẹyẹ ọdún ajé twenty twenty four èyí tí ó wáyé ní Saturday February seventeen twenty twenty four ìyẹn lórí omi ṣòkòrè Abẹ́òkúta bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ lábẹ́ àkóso fún bàbá wa his excellency chief doctor olùṣègùn ọbásanjọ́ gcfr balógun bukinga àti his royal highness sultan m ọlá yusuf olórí parapọ̀ yìí òun olú ọ̀pẹ lẹ́yẹlé ta white ní dress code lọ́jọ́ náà ọjọ́ àkòláyọ̀ o ayẹyẹ ọdún ajé twenty twenty four ajé ajá náà dé wa. fresh one oh seven point nine fm abẹ́òkúta akọni láàrin àwọn ìtàn yòókù gbogbo ará ìlú ló ń pariwo pé things ti hàn ilẹ̀ ti hàn káà ti hàn oúnjẹ ti hàn àbí bẹ́ẹ̀ kọ́ àbí tí ń sọ hàn dandan yín ni. ẹ wo ọ̀rọ̀ ìlú wa ti wá gba sòrò pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà mo fẹ́ lè ní ohun tó ń ṣẹlẹ̀ nílùú yìí ah, kò ṣẹlẹ̀ rí. gbogbo wa ni a máa ń ṣe ìpinnu oríṣiríṣi ní ìbẹ̀rẹ̀ ọdún tí olóyìnbó ń pè ní new year new resolution lọ́dún yìí máa ra mọ́tò lọ́dún yìí máa kọ́lé lọ́dún yìí máa ra lẹ̀ àmọ́ tá a bá ní tan ara wa ọ̀pọ̀lọpọ̀ ìpinnu wa ní ọdún yìí pẹ̀lú iyèméjì ńlá ni o Hmm, ǹjẹ́ yóò ṣe é ṣe pẹ̀lú gbogbo àdójúkọ tí à ń faradà ní ìlú wa lọ́wọ́lọ́wọ́ ṣé owó rẹ̀ǹtì lẹ́ni ká sọ ni àbí owó ọkọ̀ owó oúnjẹ ńkọ́ owó iléèwé àwọn ọmọ náà kúkú gbẹ̀yìn àmọ́ bí èmi àti yín kúkú ti ṣe mọ̀ wípé ọlọ́run ọba kì í ṣe ọba ìkà wọn ò sì ń dá wa dá bùkátà wa ìdí èyí ni wọ́n ṣe máa ń gbé èèyàn kan àbí méjì dìde nírú àsìkò báyìí tí yóò ní ìfẹ́ ará ìlú denudenu láti rí wípé bí a tilẹ̀ ń gúnyán nínú ewé tí à rò kan nínú èpo ẹ̀pà àwọn tí ó máa yọ ayọ̀ ọmọ ọba Adébímpé aláṣẹ iléeṣẹ́ talẹ̀talẹ̀ Jacob's Royal Touch home and property tí gbogbo wa mọ̀ sí alára kò ṣẹlẹ̀ rí in land sales jẹ́ ìkan gbòógì nínú àgbédìde ìdùmarè fún àsìkò yìí ṣé kò ṣẹlẹ̀ rí free land allocation ni a fẹ́ sọ ni àbí kò ṣẹlẹ̀ rí land sales subsidy àbí kẹ̀ ilẹ̀ five five hundred naira ẹ wo àkàǹkà tán ni ipa kò ṣẹlẹ̀ rí iléeṣẹ́ Jacobs Royal Touch Home and Property ti dá láti sọ ẹgbẹẹgbẹ̀rún ènìyàn di onílẹ̀ àti onílé ọlọ́run ọba sì ń fún wọn ṣe. ní báyìí láti bẹ̀rẹ̀ ọdún 2024 iléeṣẹ́ Jr. ti ṣetán láti ran ogunlọ́gọ̀ ènìyàn tí wọ́n ti pinnu láti kàn án pa fún ara wọn láti di onílẹ̀ àti onílé ní ọdún 2024 mú ìpinnu wọn ṣẹ pẹ̀lú ètò ọ̀ramandá ìrànlọ́wọ́ kò ṣẹlẹ̀ rí fún ìpinnu ọdún tuntun bẹ́ẹ̀ ni o gbọ́ mi dáadáa ìrànlọ́wọ́ kò ṣẹlẹ̀ rí fún ìpinnu ọdún tuntun 2024 àmọ́ ọmọ tó bá ṣípá nìyẹn ń gbé o ṣé ìwọ ti ṣe tán láti mú ìpinnu rẹ ṣẹ ní ọdún 2024 láti di onílẹ̀ kó má bàa tún gbé lágbètì ní ọdún tuntun yìí ó yá tẹ àwọn nọ́mbà wọ̀nyí sí orí fóònù ẹ 081 69 12 zero nine 081 five 12 32 14 tàbí 090 509 35 137 0905 093 five one thirty seven nínú yàrá gbọdọ̀ pẹ̀lú òmìnira arábìnrin fẹ̀yìntọ́lá àdùkẹ́ aṣojú iléeṣẹ́ JRT tí wọ́n máa yọ̀nàna ìrànlọ́wọ́ kò ṣẹlẹ̀ ní twenty twenty four fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ káàbọ̀ sórí ètò náà ìyá wa. ẹ ṣeun mo kí yín àti gbogbo ara ilé kú pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún ọdún ayàbò fún gbogbo wa o. Hmm. ìrànlọ́wọ́ kò ṣẹlẹ̀ rí fún ìpinnu ọdún tuntun twenty twenty four ẹ má jẹ́ kí n tàn yín eléyìí ò ṣẹlẹ̀ rí. bí akókó ti ṣe mọ̀ pé ẹ̀yà méjèèjì àṣà tí a bá ń sọ̀rọ̀ nípa kò ṣẹlẹ̀ rí ńlá